الله والسلام على نبينا محمد وعلى آله وصحابه وعلينا أجمعين آه، ọ̀rọ̀ tí gbọ́lọ́hun àbàwáyé kàn pé ní àbàwẹ́yìn nínú tí lọ́wọ́ sábà máa ń se tí nǹkan bá jẹ́ méjì tí nǹkan bá jẹ́ méjì tó súnmọ́ra wọn níse tí kan bá wá sí pé ní ọ̀rọ̀ rẹ̀ bá hàn jù kan lọ́nu fi orúkọ ẹyọ kan wọ́n fi sọ ìkejì. láàrin bàbá àti màmá ìṣe àṣepọ̀ ń bẹ láàrin wọn àbí òsì àbí so àṣepọ̀ tó wà láàrin wọn yẹn ni tó máa fẹ́ dárúkọ àwọn méjì ẹjọ́ tàbí mọ́ta kí ábù wómù bàbá màmá wọ́n à ló gbólóhùn kan fún àwọn méjèèjì àwọn ni al-abawan bàbá méjì bàbá méjì kọ́ lagbàlérò bàbá àti ìyá láàrin oòrùn àti kíni àtòsùpá àsìkọlọ láàrin wọn àbí wọn ni aṣamsáàni aṣamsáàni aṣamsáàni oòrùn méjì ó ti yé aṣamsáàni oòrùn méjì kò mí ìpọ́nù méjì oòrùn àti òṣùpá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ṣe báyìí nísìnyí so bàbá méjì ìbíyàn ìyá méjì náà ṣe gíní ìyá kan náà ni so ọlọ́ta aláàrùn mi gbọ́ hmm. ẹ̀yà ń sókè tí wọ́n bá ṣe àdúrà tí wọ́n lè ṣe sàrà ọ̀tọ̀ ni sàárà ọ̀tọ̀ ni àdúà àdúà àti sàárà ẹ̀sìn ni méjèèjì wọn wá jọra wọn ìyẹn ni pé àìfì kan gbè kan lẹ́sẹ̀ẹ́ bọ́yọ̀ bá sàdúrà sàdúrà lọ́tọ̀ kọ́lọ̀n gbàdúrà rẹ̀ tí ọba gbà tọ́wọ́ bá dẹ̀ sí sàárà sí sàárà lọ́tọ̀ kèsì kọ́ wa ní àdúrà tí mo fẹ́ ṣe èyí o mo fẹ́ sàárà rẹ̀ eléyìí bídíàní kí mo kéré bídíàní so nítumọ̀ lóòótọ́ òjíṣẹ́ ọlọ́run ní sàárà ṣíṣe ọlọ́mbá máa ń lò láti fi ká àwọn ìṣẹ̀lẹ̀ aburú kúrò lẹ̀ fún yàn tọ́ sí ìṣẹ̀lẹ̀ aburú lọ́bá wákà kó lẹ̀ sí aburú nìkan lè yàn tọrọ kọ́mọ̀ sẹ̀lẹ̀ sí yàn ni sí bá ń tọrọ dáadáa náà ìṣẹ̀lẹ̀ aburú ànábì sọ kò ní yóò mú dáadáa wá tó bá sì máa mú dáadáa wá náà ní ànábì ò sí kíni ó ti yé nísìn kọ́dọ̀ ọjọ́ yóò wá pé sàrà tẹ̀rí yẹn o ìmọ̀ pa àṣìṣe èèyàn rẹ gẹ́gẹ́ bí iná náà sí máa ṣe kí bí omi náà sí máa pa iná nígbà tí ìsìnkú ànábì bá ti lẹ́ẹ̀pọ̀ ànábì si ó sì ṣe lọ́tọ̀ọ̀tọ̀ ànábì ń bẹ lọ́n lọ́tọ̀ ń ṣe sàrà ní ọ̀tọ̀ ìwọ náà sì gbọ́dọ̀ wá jẹ́ pọ̀ wọ́n ní àdó àtẹ̀sẹ̀ yìí sàrà rẹ̀ ní o ó ṣe àtìránù ní jẹ́bẹ̀ ó kò sí ní jẹ́bẹ̀ nù súnà tí bàbá fatima mú wa sọ́lọ́lá àlèwòsẹ́lẹ̀ ẹni tó bá ti ní kí wọ́n lọ síbẹ̀ ìranù nìyẹn àwọn tó bá dẹ̀ síbẹ̀ ẹ̀rì kan tó máa ní ìrùnà sàárà tí wọ́n máa ń se ó lè ní ṣúgà oníkóró oníkẹfisẹ́ ó lè ní iyọ̀ àbí omi gbàǹjà oníkẹfisẹ́ àbí adìẹ funfun oníkẹ́ àbí àkàrà elépo àbí mọ́sà àbówó tuntun tẹ́nìkan ò tí ṣe kíni sí òsì ìtẹ́lẹ̀sì gbà lẹ́nu ìjìnì untouched irọ́ nípa ò ẹni tó gbà járe lẹ́nu ìjìnì òun ọ̀fọ́wọ́ kan kọ́ káṣá tó fún ọ ní ní ní báńkì òun ọ̀gbà kánìwọ̀n lọ mú lẹ́nu ìjìnì fún ọ̀rẹ́ nísìnyí untouched nìyẹn ẹ̀yìn àwọn kaná tó rùwà lọ́wọ́ kàṣíá àwọn pàrọ̀tàn rẹ̀ torí ẹni pé ìrọ́lẹ́ mẹ́mẹ́ gbogbo àwọn arámìnà wọn yẹn àgbọ̀rọ̀ nígbàgbọ́ nú ẹ̀ ẹni tó bá fẹ́ jẹ́ ẹlẹ́sìn o ọlọ́mọ́sá síwá lẹ́lẹ́sìn o wọ́n síwá lẹ́lẹ́sìn o wà ní ẹsẹ̀ jẹ́ náà àkílórí ìwọ nìkan pelo fẹ́lò mi ó ti ti bẹ́ẹ̀ pàpàdé lẹ́pàá ìpàdé náà kì í sàrádà kò sí ẹmọ́nù wọ́n ni Àwọn ajẹ́ abẹ́ mẹ́ta fi ra sí tó tó bá lè lọ sí bẹ́ẹ̀ tó lè ní bẹ́ẹ̀ tó mẹ́ta fi ra sí tó máa ń gbé wọn fi sí ìyára fún wọn. àwọn àwọn tó lè lọ sí tó lè lọ sí bẹ́ẹ̀ àti bá lè lọ sí bàbá yẹn rárá. àwọn àgbẹ̀ gbà tí àpẹẹrẹ àpẹẹrẹ tó ṣe pé àbá ẹ̀gbọ́n bàbá àgbọ̀ ìgbà tó gbára yìí àbá wa tó tó àgbẹ̀ pé wá ní àdìgbàdì tó lọ́mọ ẹgbẹ́ láti ìwé rárá àárí ọ̀rọ̀ ni. kò sí ọ̀rọ̀ ìyapọ̀ ẹnu ń bẹ̀ bí àbáyìn bá jẹ́ kéfèrí ó ti yé ẹni sí ńlànà mùsùlùmí àmẹ́ lọ sí ẹ̀bà sí rẹ̀ ẹni jẹ́ kí ọmọ yẹ̀yẹ́ ládùúgbò torípẹ́tẹ̀ ìbá ti sí ní ẹ̀yìn yẹ̀yẹ́ rẹ̀ ẹ̀yìn yẹ̀yẹ́ ara yínú ẹ̀yìn ẹ̀yẹ rẹ̀ ara yìí náà kí ọ̀rí bàbá rẹ̀ ní ọ̀rùn sí so ó gbé bàbá rẹ̀ ọ lọ sí ó ti kírísítẹ̀nì ọ̀sọ́ fún aláwọ̀ ọ̀dẹ̀ sọ fún ọ pé àwọn ọmọ ń sọ agbára tó wà tí bàbá rẹ̀ náà lọ fi lọ fi jù sí ọ̀sẹ̀ pé ara àṣọ tó wọ́n fi sí ṣe kírísítẹ̀nì láàmọ́ lọ fi ọmọ anẹ́bọn náà sọ̀kú àmà ìdá aṣọ aṣọ lílé wọ́n wọ̀ ẹ̀yìn wọ́n lè àrọ̀ aṣọ lé gidi tí ó wọ̀ rí wọ́n wọ̀ kóòtù àwọn aláàrẹ àwọn aláwo wọ́n lè lọ dúdú wọ́n fi bòlá so ìwò ní ìdíṣẹ́ ní wọ́n ni ẹ̀ so wọ́n ní àwọn aláwo àwọn máa lásọ dúdú àbí pupa kan fi bòlá wọ́n lọ́ra sórí sí wọ́n náà wà lọ́ra bí tí wọ́n ní o ní lọ́ra o sì ní pọ́n lébi mùsùlùmí kó wà lọ́ra white ó ti yé ọ̀fẹ́ pọ́n lébi mùsùlùmí nù white lápọ́nlé àwọn yóò rò mùsùlùmí ló ń gbé bọ̀ ni o sì ní ra búdú kó fi jọ wọ́n ọ̀rẹ́ ní sí bí àwọn kírísítẹ́nì tí wọ́n dé táyìn fún tí wọ́n bàtà fún tí wọ́n dé fìlà fún tí wọ́n wọ kóòtù fún tí wọ́n sì bẹ́ẹ̀ ni pé ń bẹ láyé bí kọ́ bí kà tó fẹ́ lọ wáṣẹ́ so ọfẹ́ lọ wá sẹ́nu sàárè ni so àwọn tí wọ́n gbọ́n gbàmí wọ́n tún yá pẹ̀lú ti rí wọn láì wọn gbọ́n kí wá ọ gbádùn fàyín tó ti kú ò tún múra fún ò tún se báyìí fún ò tún ra sọ ah, nonsense ó ní sí kankan nù mẹ́ ó ti yé nísìn àtọwọ̀ sára ẹ̀ náà ní kó lọ sí gíní tálẹ́ òwò ló sì kú wáṣọ kan fi sí lára wáṣọ gbọ́ra rẹ̀ ní sáàyè ìmọ̀ kápọ̀ kò kọ lọ jù sí ọba ìtìjẹ́ kòtò kò nílùú kọ dírẹ́sì gbèsè sáà ti gbẹ́ kòtò kó sáàdé jẹ kí ló wà ju bẹ́ẹ̀ ní ju pé ó fi nílà o ó ti bẹ̀rẹ̀ nílà rẹ̀ tẹ́lẹ̀ lọ́dọ̀ lọ́wọ́ náà tẹ́lẹ̀ náà àmọ́ ìwọ ṣe kó o fi sàpọ́nlé rẹ̀ níwọ̀nba níwọ̀nba kí bàbá rẹ̀ ni tí bá ṣe bàbá yẹn àá ṣe bàbá ṣe rí ni ó ti yé ní sí àájúnú kòtò yẹn rẹ̀ wo ó ti kò wọ́n kò sáyọ̀ ìyá pẹ̀lú wọn kánbẹ̀ ẹgbọ́ yíra wọ́n láwọn fẹ́ sin ẹ̀yìn náà wá wà bẹ́ ẹ ti bẹ̀rẹ̀ yíwọ̀n náà rí ẹ ti rí ẹ lè dúró ẹjọ́ lọ dó pẹ̀lú wọn bọ́n ti láàrín àwọn ògbè kọ́ mọ́ gbé nǹkan wọn lọ wọ́n ti fẹ́ràn yín lọ́wọ́ nù wàhálà tó máa ṣe ẹmọ́ wùlẹ̀ sí wàhálà ẹmọ́ wọ́n ìṣẹ́ lọ́fẹ̀ wọ́n láwọn gbò lọ́wọ́ wọn wọ́n á gbà ọmọ tó bá wọ́n láìpọ̀ yẹ kíyàn gọ́ lu ìbà wọ́n láwọn fẹ́ gbó lọ́wọ́ rẹ̀ owó tọ̀ jẹ gbèsè rẹ̀ ọdẹ ni ẹ fi wọ́n lẹ̀ ń fẹ́ sí màbá mi ẹlẹ́yìn lẹ́sìn túláṣì ọdẹ wá gbà ọkọ̀ ìpé táwọn yẹn fún ma ń sẹ́nà ní kọ́ bẹ̀rù kọ́ sí àbúrú sáwọn ó ti yí torí pé kò sí bítẹ́ ti orójọ́ rẹ̀ ọlọ́run já sá ti à ní tọrọ bẹ́ẹ̀ fúnra wa ni wọ́n fi ń dẹ́rù bàyí náà ni wọ́n fi mọ̀ pé ẹ̀kù wọ́n á ní kaba ìmọ̀ kò sí dájì rò wọn ò lè gbé lọlé ẹjọ́ wọn ò lè gbé lọlé ẹjọ́ ẹ ìtẹ́ẹ̀kan bẹ̀rù náà ni fún wọn sàṣì sàṣkárò ọlọ́run níjẹ́ yẹn kó sí ọ bí àárín yẹn ṣe jẹ́nu Thank you. على هذا آه، محكمة محكمة آه يعني كنت تحكم بها أه. tí a dà òṣìṣẹ́ mẹ́ o ìgbàdá ọ̀sọ̀ pé al'ada muhakkama àbí al'urufu muhakkamu pa máa fi dájọ́ níbi tíṣẹ̀rí àbá ti ní ká fi dájọ́ ni o kéde pé òun ni ó jẹ́ òfin ẹ̀sìn kankan fún wa níbi tíṣẹ̀rí àkan ti tú wa lẹ̀ pé ẹ fi àṣà yín ẹ fi yanjú nǹkan yìí ó ti yẹ nísìn ọlọ́run ní ẹnáwó fáwọn obìnrin ẹ̀dọ́gẹ́ni ẹnáwó fáwọn obìnrin ọ̀tọ́rọ̀ ní ẹnáwó fáwọn obìnrin yìí nísìn ẹra sọ fún wọn kọ̀ sọ yí tààrà ọlọ́run sí bá ọgbọ̀ ayé sọ̀rọ̀ kí láàbù tàbí yanjú rẹ̀ báyìí a rẹ̀ tó lè jẹ́ kankan nínú àṣà ní tẹ́kọ́ ẹ̀lì kọ́fẹ́ sáhun àbí ó túmọ̀ sí pé a nílò tiẹ̀ a nílò tèmi in táwùjọ yẹn bá ń lò láàbì sẹ́kẹ́ni láàfin mọ ìtọ́ ìkárà ní òfin nífà wàhálà ẹ̀ tí gbọ́ yé ní òfin ní fa wàhálà pàtàkì wọn ti sọ pé kẹ báyìí ní kẹsí kọ sọ kẹfíà yẹn fún wa àbí kọ sọ òdiwọn yẹn fún wa káwọn kẹkẹ fíà mẹyìn ká ní kíni òdiwọn tá à nà ń bẹ̀ kọ sọ fún wa. in tí o bá ti sí kẹfíà fún tí o sí òdiwọn fún ádádù fún tọ́lọ̀ mádẹ̀ ni a ṣe tá a sì oríkèé àsùnkàn tá a lè lò fún nínú òfin ẹ̀sìn wọn ò ní ẹja ló bá kíni torí pé nǹkan yẹn lọ pẹ̀lú ádà wa ẹ ti gbọ́ yìí ọ̀dà nísìn ọlọ́run ní àwọ̀sọ ẹ ti gíní ẹwọ́sọ ọlọ́run fẹ́ ọlọ́run sọ àsọkalẹ̀ fún ọkẹ́ ẹwọ́ nínú àsakálukú ní mẹ́sẹ̀ rán sọ mẹ́ àbí àbí ẹ̀sìn ní jàràmí àríwọ̀ in tó lè fi jẹ́sìn fún ọ nísìn ìbíkọ́ láníyàn pé wọ́n máa ń mọ̀ páwọn mùsùlùmí ní wọn jàlàmíà tọ́wá àmọ́gẹ̀ẹ́sẹ̀ lárúbáwá ní wọ̀ àṣà wọn nù láyà nẹ́bí tán wọ́n kọ́ mú tẹ́lẹ̀ ìró ni wọ́n rú láyà nẹ́bí kún wọ́n dẹ̀ sọ nǹkan sí gíní ọlọ́run ni àwọ̀sọ ni kó ti bo òwò ara wa tó bá ti wù kálukú ló ti gíní àṣà láfi dájú gbà but òdiwọ̀n bí tó gbọ́dọ̀ mọ òun ni ṣẹ̀rí àtún fún wa ní gíní ẹlùmí lè aṣọ tọ́lọ̀ ní àwọ̀ ní ni kó bó wà ara kó sí mọ́ transparent ara wa lọ́lọ́ ní àwọ̀ lókè ìgbà tó bá ti tí ò bá ti kọjá èyí tíṣẹ́ rí aṣọ fún wa tó bá se wùyí lẹ́kẹ́ sí ran kọ̀ sọ bá sì ran fún wa àṣàkálukú láàfẹ́ràn kó tàbí máa sí ara yín lẹ̀ kọ́dẹ̀ mọ́ kọjá kókósẹ̀ àṣà láfi dájọ́ ara tó bá yẹ káàkiri kẹ́ni lágbèjì

nítorí pé tọba ti wọ́ ní yóò jẹ káwọn èèyàn ti máa rí ọba gẹ̀ pé ah, obìnrin wo ní tó ń lọ yìí ọ́ dáyàtọ̀ ní àwùjọ síntáà ń sọ yìí báyìí ẹ́ wà dáyàtọ̀ láwùjọ sọ́pẹ́lẹ̀ torí ẹ̀ tá bá ń sọ bí ẹ̀sìn níbi tẹ́sìn bá ti tú wà lẹ́ẹ̀mẹ́ ni o kẹsùkọ́ wà ní pé bẹ́yìn sí se mọ́ láti tí yín lẹ́lẹ́yìn nínú àṣà tí yín àṣà wa yorùbá ni pé àmọ́ ń kó mọ́ lọ́jọ́ mẹ́jọ ni

níbi ọ̀rọ̀ tọ́jọ́ ìjọsìn náà nínú gòrí àní but níbi tábà ti tú wálẹ̀ là ń sọ ìyẹn sì máa kìí sábà pọ̀ yọ́ ẹ̀ gíní àwọn aládé gọ̀bì àbí kí ni a máa gbélé gọ̀bì náà kọ́yìn ẹ̀hìn lágbá ò lè rí lérí lábá gan ó lè yọ́ dàbí ó lè dàbí gíní tí lábá bá dé gan ó lè mọ́jọ́ yàn ó lè mọ́ ti ẹ̀jọ́ torí kọ̀ bá sà wọn kọ̀ fíìtì wọn ọ máa rí bákan bákan kọ̀ mọ́ ọkọ̀ ìmọ̀ ńlá ọdá apá àná tí wọ́n jàlámí àánú ìdára ní àwọn tó bá kọ́ wọ́n jàlámí àánú ìyọ́ ọkùn wọ́n dà bákan bákan lójú àwọn èèyàn yọ́ dà bákan bákan lójú àwọn èèyàn ẹ gbọ́ wa mi yé ni so àwọn adẹ́fìlà akẹ́yọ́ ní dẹ́kí ẹlùmínísìn kò fẹ́ dérú àwọn fìlà báyìí nígbà ìkókò àti ìpá àwọn àfáàtì ń dé nísìn tẹ́lẹ̀ tẹ́lẹ̀ lómi mọ̀ ní pé kíni ẹlẹ́mí ló ká wọ́n gọ́dá nísìn kì í sa ara ẹ̀sìn ẹni tó wá ní súnà mi kò fẹ́ bàtíkà tó ní pa àfáà náà wà gbára nísìn lọ́wọ́ náà kà kí ló burú bẹ́ẹ̀ ẹ̀ ń gẹ́ẹ̀tì kan báyìí àìmọye nǹkan tó yẹ pé kìtìpẹ́sì ṣe kíni ọ̀tà kò tẹ́lómi ò ní fẹ́ ṣètọ́lọ̀n tú wá lẹ́m̀bẹ̀ tọ́lọ̀n ti gẹ́ni bákanlẹ́ ṣe wé láwà ní sáàtí wé ẹ̀sùn ní bákan ní kó ṣe wé kò tí ẹ̀rù ẹ̀sẹ́ rí kàkùdà rẹ̀ ti pé wé láwà ní àṣà àwọn lábá ní wọ́n wé láwà ní àmọ́ tó bá wé nítorí wọ́n ti mọ̀ fáwọn mùsùlùmí ní wé tó bá wé náà ẹ́ wọ́n ní pèsè àlè wọ face cap ọ̀tọ́ yẹ pé a ní àṣà ó ti yé àkọ́kọ́ ní pé face cap ní kìí sáàsà wa àṣà lásà ni àṣà lásà kí wọ́n kìí english dress lónìí náà kí ni àṣà lásà ni ibi akẹ́ni àwọn àbọ́kì ń fẹ́ kí wọ́n àwọn english dress yẹn kò sí tó fi kọ́ ni pé wọ́n kàn tó ní pé ó máa ń farálẹ̀ anáde wọ ọwọ́ ọsọ àwọn ilẹ̀ àwọn ilẹ̀ kírísẹ́nì mi lásìkò rẹ̀ àmúwà tí ó farálẹ̀ ó ti yé tí ó farálẹ̀ anábi wọ àwọn ọdún látara rúmù anábi wọ rúmù èyí ṣe mùsùlùmí àmọ́ tó pé àwọn english dress dán máa wọ̀ nísìnyẹ̀ ó ṣe gẹ́ni mọ́ farálẹ̀ ẹ̀rì pé ṣẹ́ẹ̀tì ò ní débì kan ẹbá ti rùkú ní sí ní ọyọ lára yín ẹ̀rùkún tó ní kẹ́ tọ́kì kọ́ wá sí gbogbo díẹ̀ pàpàpàpà mùsùlùmí tó bá dákàmọ̀ gbọ́dọ̀ mọ́ sí gíní gbọ́dọ̀ mọ́ tọ́kì yọ yọ gbogbo òkè kébè rẹ síta tó bá yẹ tó ń lo ṣẹ́ẹ̀tì ó tún lè bo tọ́ọ̀bá tọ́kì ó tún lè bo ṣẹ́ẹ̀pù rẹ díẹ̀ àmọ́ tó bá tọ́kì nísìn mùsùlùmí tó bá dákàmọ̀ gbọ́dọ̀ sí gíní kọ gbọ́dọ̀ múra báyẹn kó tọ́kì ìdí ẹ̀ máa yọ o ti ń sẹ́ dẹ́sẹ̀ báhùn torí pé wọn ò ní rán sókòtò lẹ́kọ́ fẹ̀ ní ìdí ibi ẹ̀sẹ̀ ní tí mọ́ sí kíni so musulumi tí ma ń tọ́kì yẹn kò sí kíni ó ń dẹ́sẹ̀ torí pé ìdí ẹ̀ máa yọ bọ̀bọ̀ bá síta àwọn ìdí ẹ̀ báyìí báyìí ní ó pin méjì so ẹ̀sẹ̀ ló ń dá lórí ìrún náà tó háyọ̀ tí bọ̀bọ̀ sí wa ẹ̀ṣẹ̀ ló ń dá so àwọn àbá àmà ní kọ́mọ̀ wọ̀ bàntọ̀ lóòrùn ìyẹn ni pé jeans kọ́mọ̀ wọ̀ jeans kùrù tó bà ní pé ìpìlẹ̀ jeans tí wọ́n rán ní ó ma ń tínrín márùn èèyàn jeans ma lè gíní ní ma ń tínrín márùn èèyàn tẹ́lẹ̀tẹ́lẹ̀ ọmọ tínrín tó ẹkọ́ ma ṣe gbogbo ṣèpọ̀ ara rẹ̀ báyìí àmọ́ nísìnyí ti ń tóbi ọ̀pọ̀lọpọ̀ lẹ́sí gíní o ń tóbi àfàwọn díẹ̀ díẹ̀ torí pé jíìsì mọ́ tí náà làbá ẹni pé ẹwà kan náà tí náà bá máa kọ́ láwọn náà bá máa kọ́ ni àmọ́ torí pé tí ń tóbi nísì àwọn míì ń tóbi tí ó fẹ́ dáadáa lára rẹ̀ àmọ́ má tọ́kìn sí because wọ́n wọ́n jẹ́jà tó tọ́wà tọ́kìn lọ́rùn so o ní pé aṣọ yẹn ni kò sí tó burú tó bá jásí wíkèjì kó ma ó ma hàn bákan ni aṣọ gbogbo ẹlẹ́bẹ̀rẹ̀ náà fiscap náà fiscap ní sí náà àwọn ìbò lọ́wọ́ ní so kìí sí ẹ̀ṣẹ̀ ní pé èèyàn dè ọ ti yé nìsí àmọ́ o ò ní jọ àwọn èèyàn gidi o ò ní jọ èèyàn gidi máa ń tàṣà bá àbíkọ́ omi ó wà láwọn kẹta àwọn ìpẹ̀lẹ̀ àwọn olóṣùnà àwọn oníṣùnà dápẹ̀lẹ̀ àwọn olóṣùnà àwọn tmc báyìí ó ń gbà mí ogun ọlọ́dẹ́ kíni àwọn ẹ̀dẹ̀ délé ó dẹ̀bẹ̀ sí káàkùn gbàmí lọ́wọ́ láwọn ṣe àwọn kẹni polo wọ́n àwọlẹ̀ rí kíní yóò àtàjì gbogbo ara wọn tàbátẹ̀ ní àwọn òkè gbáyà báyé táìtì nǹkan abẹ́mọ̀ kí àwọn kòrò dáa mọ́ wọ ìdáàmọ́ àwọn singlet yẹn mọ́ táìtì mọ́yàn lára fẹ́sì fẹ́sì fẹ́sì jẹ́ náà mọ́ wọ kèsè ìṣòro tí ó mọ́ táìtì mọ́yàn lára so ọ máa jọ àwọn ẹni tí ọ̀yọ́ kọ jọ àṣemọ́dé fi scarf ẹ rí pé ẹni tí èèyàn bá wọ sọ rẹ̀ náà lèèyàn máa jọ ló sì fẹ́ máa kọ́ sí rẹ̀ kí lọ́pàá tí gbogbo wa fẹ́ máa ṣe bí èbó kí lọ́pàá tó gbọ́ àwọn fẹ́ bí èbò yẹn ni wọ́n torípà máa ń wọṣọ wọn a sì máa ń sọ̀rọ̀ wọn nìkan yìí mo fi sọ pé ó ní tó bá wọ́n sọ bí ológun ó sì rí gíní ó ní fẹ́ rìnrìn ìrìn rìn ìrìn ológun náà ni tó bá nísìn ni ó ní fẹ́ ọbẹ̀ oníbẹ́sẹ̀ jàùjàù òtúrùkọ́ ti wọ agbádá ó lẹ́gbẹ́ wà díkù náà wà sí wọ́n tún wọ́n sí ọ̀sẹ̀gẹ́rin wà sí wọ́n tún wọ́n sí torí pé ọba ti se fáàrí ọ̀ọ́kà àrìn sá ọba ti se fáàrí àbúrò ni àbí bẹ́yẹ̀ bá wọ ṣẹ́ẹ̀tì náà asọ́tọ́ sí bí ọmúra bí èbó tọ́ táyìn tó ṣe gbogbo ẹ̀ tó tọ́kì ọbẹ̀ máa rìn bí kí ni pé ah, corporate ó ti yé àwọn bí àwọn ará mẹ́ kí ló kọ́ lórí àwọn kìíní iná rọ́ǹtì àbíkílẹ̀ ń pè prompt trump ọbẹ̀ mọ̀ sí bí àwọn trump ọ̀tí yẹn torí pé wọ́n lọ wọ́sọ wọn wọ́n bẹ́ débì kan náà wọ́n bẹ́ àpapọ̀ ah, sí ẹka márùn-ún lélẹ́yìí ó ti ó fẹ́ máa bí àwọn lọ́ndọ́nà ò ní fẹ́ rìn rìn ó ká lọ́ bá wọ jàlámí àjẹjẹ àbọ̀wọ́ sọ báyìí àwọn rìn bí ọmọ yorùbá bí ọmọlúàbí ẹ gbọ́mi yé torí ẹ gbogbo ẹ̀dá mọ wọ sẹ́ẹ̀tì káàkiri wọn náà ah, mo sì múra ni ọgọ́rọ̀ ah, mọ̀ pé wọ́n fẹ́ mọ ṣóṣo bẹ́ẹ̀ kọ́lọ̀kọ́ sọ wa mẹ́ wọ́n dé face cap mùsùlùmí gidi kò ní ṣe kíni kò ní face cap àwọn tí wọ́n máa ń fẹ́ pàwọ̀dà bí ọ̀gà tẹ́láwọn ń sẹ́sìn tí wọ́n máa ń pàwọ̀dà bí ọ̀gà tó yẹ pé ẹ̀tìmọ̀ pé gbogbo ẹ̀sìn wọn ẹ̀sìn wọn ète ni gbogbo ẹ̀sìn wọn kí mọ̀ pé ètè ni mùtàláwìnún mọ̀ yìí ọ̀hún ọmọ bomi sọ́rọ̀ ẹ̀sìn ni wọ́n sì mọ̀ pàwọ̀dà àwọn náà dẹ̀ face cap sì yé ó tún á tẹ̀ kìnní síbẹ̀ ó tún arí apá náà tí ọmọ kan àgbẹ̀lẹ̀ gbogbo scan so kọ̀dá ìbọn máa yọ lábẹ́ fi scan wọ́n jẹ́ ní dọ́mọ̀ tó àmọ́ ìbọn náà ti fi yíbọn yọ́n tún fi nù balẹ̀ ní àwọn tí wọ́n mi tó wá pọ́nì tẹ́ tó fi mà pé ọ̀ràn ọ̀rùn náà ni wọ́n ni pé àwọn náà sòkòtò wọn kún ọ̀pọ̀lọpọ̀ sòkòtò wọn ní segin ìsbáàlù ni musbilu burúkú ni wọ́n agbọ́pọ̀ arọ́mọ̀ ni àbí wọ ọmọ wọn ọmọ wọn a o mọ wọn ṣùgbọ́nàlá ọlọ́run ní jẹ́ ọmọ wọn wọ́n bá mọ̀ wọn báyìí wọ́n ti di zoom náà jọ ọmọ ní zoom bíjà ni ọlọ́run ní jẹ́ ọmọ a bá rí wọn lọ ọbẹ̀ wọn wọn sábẹ́jì kò tó jáde sí <laughs> aṣọ ẹgbẹ́ ẹgbẹ́ igi sẹ́nu náà ma ń wọ́ ọ̀dà wọ́n ní sálàfí ní wọ́n múra bí àwọn tẹ̀bílíkì wọ́n ní sàlẹ̀ nìkan mọ́wọ́ a lè wíbẹ̀ fún ọ ti yé tó láwọn yọ́ ma sí mú wọ́n dẹ̀ ti gbọ́mọ bàbá ọ̀sùn wọ́n ti rò pé tẹ̀blígì ni wọ́n ti fojú tẹ̀blígì wo kéde pé ìwọ̀n ni kọ́ wọ́n sọ yẹn àmọ́ kó ó dàrú júlẹ̀ ó ti gíní ó dàrú júlẹ̀ bàbá rí mọ́lá sí àwọn oníbọ̀rọ̀ lọ́wọ́ tó dá tùmọ̀ kíkí ní ọ̀sọ̀ tẹ́lẹ̀ ọ̀rọ̀ jáde náà ni ọ̀sọ̀ gíní ni ọ̀sọ̀ fún wa kí láàbọ̀rọ̀ lọ fún rọ́sí sponge ni ọ̀sọ̀ mo rò pé à ń gbọ́ ìwà yìí so tó dìdí yẹn ni a má wọ ọsọ bí ti wọn má sọ bí àwọn sálábí ṣe máa múra lọ́gẹ́ ni ó ṣe múra àbí kò múra ní nọ́mà yorùbá nọ́mà yorùbá náà ní sálábí múra bẹ́ẹ̀ mo rò pé àgbọ́yé ìrìn rẹ̀ báyìí ọlọ́run fi yọ ẹ́ ó ti tó ẹlòmínà bẹ̀bẹ̀ náà ló tó ó ti tó méjì tó bá ti fẹ́ bẹ̀rẹ̀ ó ti bẹ̀rẹ̀ lẹ́ẹ̀kan lẹ́ẹ̀kan ẹ̀yà. kó fi wọ́n wéra wọn àwọn ọmọ yẹn pé dàbí lágbájá. wọ́n ní sáà lè kọ̀mpí àwọn ọmọ síra wọn ó ti lójú wọn ẹ́n a lè kọ̀mpí àwọn kò sí tó burú tàbá ti dúpẹ́ kò ní bí àbúrú ó lè kọ̀mpí àpẹ wọ́n náà wo bá àbúrò rẹ̀ ṣe ń ṣe wo bẹ́gbọ́n rẹ̀ ṣe ń ṣe kóhun náà lè ṣe kíni kó lè change ó ti yẹ kó lè change wo bẹ́gbọ́n rẹ̀ ṣe ń ṣe wọ́n náà máa ṣe bẹ́ẹ̀ náà padà wo bí lákàyà yìí ṣe nísìnyí kí fẹ́ tí wò lè ṣe báyìí ṣe tí mo sọ báyìí nísìnyí so a lè ṣe kò sí tó burú mẹ́ lóògùn bàtà bá ti mọ̀ká burú ní ti bẹ̀ jáde náà wọ́n ó lè ṣe é òbí rẹ̀ sọ̀rọ̀ sí ọ́ntà gbangba ọ̀gá rẹ̀ sọ̀rọ̀ sí ọ afá rẹ̀ sọ̀rọ̀ sí ọ ẹ̀gbọ́n rẹ̀ sọ̀rọ̀ sí ọ́ntà ọwá respect ọrọ́jú gbé mọ́ra ó ti yé bó ṣe ṣe nù ọwọ́ àpárá lọ bá wọn ọ ṣàlàyé fún wọn nígbà tí bá lọlẹ̀ kíní ẹ̀dẹ́ dùn mí o ẹ̀ bá lẹ̀kùn mi sákèésì máa gbọ́ kíní ẹ̀ dùn mí yẹn gan ó tún fẹ́ ju mo ṣe lọ bá fi agídí ṣe ayẹ́pẹ́ ó tún wà míì tó tún burú ju tí wọ́n wù lọ́rùn kò sí tó burú kò pè wọ́n sákèèsì tó bá ti pè lọ́rùn lè kí ni ẹ fi pè mo rò náà ẹlòmíì हाँ? उसे उजाड़ी ajẹ́gbẹ́ wọ́n jòkó ń gbọ́ wáṣì ẹlòmí ọ̀ gbọ́ wáṣì kọ́rùn jù sí kalẹ̀ sí ìbáyìí ni níta sọ ni pé nígbẹ̀rẹ̀ àwẹ̀ ọlọ́run bá aláàyọ̀ ń da bẹ́ẹ̀ fún wa ìgbà tọ́lọ́run kọ́ fẹ́ mófin àwẹ̀ wá òfin yẹn wọ́n ní pé mo sọ pé tá a bá fẹ́ tá a bá fẹ́ gbà rẹ̀ pọ́lọ̀ sọ fún wa pé tó bá wù ọ́ lè gba àwẹ̀ táàtì yẹn tán tó bá sì wù ọ́ lè má ṣe kìnnìkan twenty nine ò lè gba tó bá sì wù ọ́ lè fún yàn lóúnjẹ nínú ẹ̀kọ́ gbà díẹ̀ ó ti yé àbí kó jẹ fún yàn ló jẹ fún gbogbo ẹ̀ pẹ̀lú pé oúnjẹ tó bá ti ń fún yàn lọ́jọ́ kan ní ti ń dípò ààwẹ̀ rẹ̀ ìyún òun ni stéèjì ẹlẹ́ẹ̀kejì fún ọ̀rọ̀ ààwẹ̀ gbígbà stéèjì aláwọ̀kọ́ tá a sọ ní kíni a ní pé ọlọ́run kọ́kọ́ ní máa gba ààwẹ̀ aṣọrọ stéèjì ẹlẹ́ẹ̀kejì fáwẹ̀ nígbà tó yẹ ọlọ́run padà ti kọ́ ọ́ ìpè náà kò sí kókó fún yàn lóúnjẹ mọ́ àwọn tó kù fún làwọn tí ò bá lágbára gẹ́gẹ́ bí àbílà ọmọ àbá ṣe sọ. So àwọn tí ò bá lágbára àmọ́ àwọn tó lágbára dandan ni kó jẹ́ kíni kó gbá rẹ̀ torí ẹ̀tọ́ bá ti bàlágà ní ìsìn wà gbá rẹ̀ ni o ọmọ ọdún mélòó ni ọ ẹ́ fẹ́kẹ́ 15 19 wọ̀dá bí ọ tó fẹ́kẹ́ 15 thousand and kìnnìkan bí ọ so thousand and two ni sọ fẹ́ 15 náà kọ́ yẹn lọ́dún tó ọfẹ́ ekwe 15 ó ti 15 lọ ah ti 2002 àbí ẹ̀hìn a sì wà lẹ́gẹ́ 18 láwà báyìí àti kó 17 ah ó ti bàlágà nù àgbà ti dé ọgbọ́dọ̀ o

so yẹn ló mọ̀ kó ti dàgbà tó bá wọn àbáyá kó sì ṣe mistake ó lè máa ràn yẹ tí ọmọ rẹ̀ bá ti wákọ̀ ní orí mi so torí pé ọ̀dà àtọwá jẹ́ 12 àwọ̀ jẹ́ 13 náà kò gbìyànjú ẹlòmínà máa ń kéré lójú bẹ́ẹ̀ ẹni mọ̀ ẹ̀pẹ́ orílẹ̀-èdè ogbó lójú díẹ̀ tó bá ní ọmọ ọdún méjìlá ní ẹ̀nìjìyàn

akẹ́wọ̀ ni orí síra rẹ̀ torí ẹ̀ ìpìlẹ̀nu kò sí ẹ̀mọ́ nísìn ó ti gbogbo kálù gbọ́dọ̀ gbàwẹ̀ nísìn ọba ní mílíọ̀n lọ́wọ́ kọ lè fẹ́ nìkọ̀kan ní owó mílíọ̀n lójoojúmọ́ kò lè fún 30 mílíọ̀n kó dí oṣù kan ọ̀wọ̀rọ̀ àwẹ̀ lọ́gbà ó ti yé Thank you.

lálàáfíà so a lè lo àwọn tẹ̀blíkì kan lò ní wọ́n èlò tó wà nú ẹ̀ wọ́n kàn ká ní èlò tó wà nú ó ti ẹgbẹ́ tẹ̀lé sí àgbọ́yé wọn ni wọ́n fi tú tó bá wà ń bẹ̀ so ìkúrà tó dáa ni pàṣẹ́lì àmọ́ lìtẹ́rà tí ọ̀dà àwọn ni wọ́n ní kí sáwọn ni wọ́n ní ìdíyàrí sọ̀lẹ̀ yìí wọ́n kàn sí kòǹgí àti wọn ká ní kí wọ́n ní tẹ̀blíkì sọ ń bí díà ó sọ kú sọ lẹ́nu ó sọ kú sọ àgbáyé onímọ̀sọ̀ mídíà irú kínú láìsọkúsọ ẹnìkan ní sọ̀lọ̀kúsọ ohun òkùnrin ẹ̀nà swat ọ̀sọ̀ ní mídíà alùsùnà nù nígbàtí ìbájú wá lè pé ẹ̀nà swat ní alùsùnà azárùdí ní alùsùnà tẹ̀lẹ̀bílígì ńkọ́ ó ti wọnú súnà tẹ̀yẹ yánù àwọn ìpìlẹ̀ súnà nù sọ̀rọ̀ yìí sọkúsọ àwọn ah, yẹ́kà fẹ́ dáa súnà irú ẹ̀wọ̀ fẹ́ dáa rú ni ẹ́ ẹ̀sí ara gbígbà ìlú ní gbọ́ àbá tó ń pẹ̀lẹ̀ ló súnà lọ́sọ bá wọn nesfat kèsè alubidia kọ̀rí ìgbèsè alubidia bàáyìndù ní ìsìnkìní tí ó ń ṣe kèsè alubidia tàdọ́múnẹ̀ kèsè alubidia sẹ́jú kọ̀ mọ́ ní wọ́n lọ fún aláwọn ẹ̀rí tí ọjọ́ra wọn ó ti yẹ ẹ̀rà ọdájú pẹ́ nìyàn ọmọ dánkù ìbìdíà ọdájú pọ̀ lẹ́gẹ́ni ọmọ dánkù ìbìdíà ó ti yẹ so ìfẹ́nu ni wọ́n ní ìfẹ́nu ló gbé débẹ̀ wọ́n ti sọ pé ìsídà kọjẹ́ páìmọ̀ kan àbí kíni àbí ìfẹ́nu ìfẹ́nu ló gbé ó ti yẹ ọlọ́run sọ àmẹ́ wọ́n sàfẹ́ kó ogun yẹn wọ́bẹ̀ ẹwà ni adákẹ́ sí káwà adákẹ́ tàbá dákẹ́ tàrà ó sì kíni yọba adákẹ́ o ọlọ́run ní já adákẹ́ ọlọ́run kàn já fẹ́ sọ ni ó ti yé a ní dákẹ́ o ó sì jẹ́ nù ẹgbẹ́ ẹgbẹ́ ẹgbẹ́ dídá àti ìwádà so nǹkan tó dé pé lábẹ́sẹ̀ ti gbọ́ pé ọ̀pẹ tí èèyàn bá ti máa ṣe léraléra léraléra ló máa jẹ́ nǹkan lábà so ọ̀pọ̀ nǹkan. Ìjọ ń sọ ni pé ليس كل ما وقع في البدية وقعت البدية عليه كيس مغنطبع في البدية لا لو تدوني بدية ó ti mo lè ṣe bídíà nísìn kọjá pé mo rò pé súnà mo ṣe àbí mo kẹ́ àbí ṣe mistake ṣe ṣe mo ti kí ṣe gbogbo lẹ́sà wọ́kọ̀ àfẹlẹ́kófòr wọ́kọ̀ àlẹ́kófòr àlẹ́ tó bá kó sínú kófòr lẹ́gẹ́ àìṣà sọ̀rọ̀ kófóró tánàbí ò ní di gíní ọdígé fèrí ẹgbọ́n báyìí nìsí so náà tẹ́nìkan bá se nǹkan tó jẹ́ bídíà nìsí tẹ́ẹ̀ bá ti mọ̀ pé ó ti di máàlì pẹ̀lú ẹ̀ ó ti di gíní ó ti di máàlì pẹ̀lú ẹ̀ abẹ́tìsàlá ìfúnkọ̀ gbọ́ ẹ̀ẹ́kàn sọ pọ́ se kìláàfù sunna kààlà fà sunna kìláàfà sunna kọ́lá fàṣúnà ọ ya kwasunna ó ti yẹ ní tí wọ́n ibi díà ní wọ́n yà pàṣúnà lẹ́kà bí ròyìn rẹ̀ ó ti yẹ ní sí torí se yẹn ni ó ti sọ̀nà mídíà bọ̀ ká pé àti sọ fún kò gbọ́ sàlàyé wọn gbogbo ẹ̀sìn mọ́kẹ́ àìfẹ́ lọ́wọ́ máa ṣe èrìtà kàbàl bídíà ó ti se bídíà nù ó ti yẹ ní ìgbà yẹn ni yóò di ní gbà yẹn àmá ìpìlẹ̀ ní pé tó bá kọ́kọ́ sí ni táàtí mọ̀ọ́mọ̀ tí rẹ̀ sí pé alìmọ̀lóhùn mínà dí ní ìdọ̀rúra ní tó se ó ti yẹni tí rẹ̀ sí alìmọ̀lóhùn mínà dí ní bí kíní ìdọ̀rúra ìjọba dẹ́dẹ́ lágbọ́dọ̀ mọ̀ pé bẹ́sìn sí wí lélẹ̀ tí bá ti se bẹ́ẹ̀ so àádára rẹ̀ akàtọ̀ bí kíní khalafa sunna imamuna fi adil mas'ala khalafa sunna ó ti yé ní àátà àti gbogbo ayé bá ti pè nǹkan yẹn ní bídíà ẹni tó ṣẹlẹ̀ sí yẹn ni ọ̀tọ̀ ní dájọ́ gẹ́ni torí ọ̀tọ̀ ní ìdájọ́ arm ọ̀tọ̀ ní dájọ́ gẹ́ni hors wọ́n fi máa sọ pé al'okùnmù mutlaq àti al'okùnmù gẹ́ni almu ayya ìyàtọ̀ bẹ láàrin okùnmù tí ó general àti ìdájọ́ ta fún ẹnìkan personal àkíní ìbídíà ní bídíà ní tó bá se ń bídíà ní àmọ́ jùta bá rí fẹ́ se ní ìdájọ́ rẹ̀ ọyàtọ̀ ó ti máa di amúrùn ní sí bímbẹ̀ ọ̀ ẹni tó se ìké so nífẹ̀ẹ́ nú tó fi se kíni àmú ti ẹ̀rọ pé ó dòdò ní àìmọ́ yìí nǹkan mítà máa rí náà fẹ́ sọ́jọ́ pé wọ́n kó sínú bídíà wọ́n kíni àbí kún ó se ìṣíhádù ìṣíhádù bídíà ni wọ́n se fún ọ̀rádìsì àbí kún òpá dìsì yẹn dọ̀yìn fún ó ti yé nìsí gbogbo lè ní múnú tèmi àti fún àwọn àpá ní ọdúró nínú tíra rẹ̀ tó pè ní rọ́fòl almalam ani ahimmati al'alam yóò wá ọdúró fún wọn lóríṣiríṣi lómi yóò mi àwọn àfóò ní súnfíngbà mi gan tí ó ní tèmi à ń fún wọn ní ọdún gọ́ọ̀nù ọmọ ń wá ó fún wọn ọ̀rọ̀ mi tó lágbàá gan tí wọ́n sọ tọ́jú ọ̀rọ̀ tá fúrú ó ti yé bí junaid ó sì tẹ̀lé àti kíni fún lára àwọn àgbo ní rí torí pé máa ń wo àwọn pé bóyá níbi àwọn ọ̀rọ̀ mí níbi mi wọ́n kíni wọ́n smooth wá fún wọn so wáyọ̀ dẹ̀ ní ní so ọmọ wa ó zúrò fún wa ẹ̀mọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ bí ó sì bá wọn sọ́nà bò mí pé ìtàngbà lérò lélẹ̀ so bóyá nítorí pé ó lè mọ́ra àwọn ọ̀rọ̀ wọn míì tí ó súnmọ́ àbíkọ́ pé ó rí pé ṣàtìhátù wọn ṣe gíní kọ̀ pọ̀ pọ̀ tí ṣàtìhátù rẹ̀ bá pọ̀ à ní wá ó zúrò kankan fún o á a tú sí ló ṣe gíní nítọ́ sọ yẹn náà á tú sí ẹgbẹ́ báyìí nìsí torí pé a lè tètè fún ní ó sùrù kẹgbẹ́ yàtọ́ gbà lórí àwọn ẹni tí ń se léra wọn tẹ́tù sọ fún àábà yà pé tí ń gbà lórí lélẹ̀ torí ẹ̀ kálàfà súnnà ẹni tó bá já sí wọ́n sì ní wáyé ó ti yé nísì àbí ọ já sí se ó lè se lọ títí tí gbèjà yìí ló fi segin bọ̀ tó bá já sí pé bóyá àdé sọ́rọ̀ kó ń gbára lé àbókòrò púpọ̀ tó àdé sí àbókòrò pé àdé tó wà yẹn àdé sì tó àyìn fún ní lọ́dọ̀ tí wọ́n fi ní ká àlàfà súnmọ̀ ọ̀tẹ̀ ń tọ́rọ̀ yẹn ti clear sí tó wọ́n ń ṣe àdáìláì ah, o mo rò pé clear báyìí so now Thank you wọ́n sọ pé bàbá rẹ̀ jẹ́ pé ó jáde níbi tó ṣáàbù pé ó ń gbé owó ìṣàkóso wà á ṣàbàrà ní díẹ̀ tí kò gbé owó ìṣàkóso so wà á gbàwẹ̀ wọ́n á lọ ṣe ẹ̀kọ́ tó lóṣù wà á gbàwẹ̀ lọ sí ẹgbẹ́ rẹ̀ ṣùgbọ́n wọ́n sọ pé wọ́n gbà bí sí pé tálọ́ ti pé ìlà àwọn tó ń ṣe pé ìlà àwọn tó ń ṣe láti lé wọ́n ti pé ẹni yìí ti rí àárín sọ kókó sọ àwọn èyí tí ó ní sí ilé ìlú ti gbìyànjú láti so ọ̀rẹ́ máa ń ìsọkúsọ ẹ̀ríkẹ́rì ní mú wa ọ bá jẹ́ pé náà àfá àgbà lórí sọ náà ni mistake ni o ti tó nígbà mẹ́rin rí nù ọ̀rọ̀ àfá mi bí àmì tí ó fọ́ ní gan-an tí ó kọ́ mọ̀ nìyàn ni wọ́n tó bá yẹ kí wọ́n bá ti dún ní mọ́ àbí wọ́n ti pera wọn bí káwọn ò ṣe mistake àánú ní ṣègbè ni bọ̀tọ́ bá yẹ kí wọ́n ti ṣe ra káwọn ò ṣe mistake àbí wọ́n ti fẹ́ ṣe ọ̀rọ̀ àwọn dikẹ́ ní kàn àwọn yóò wọ́n fa àwọn yàwó wọ́n ṣe gíní bọ̀tọ́ ẹni tó yẹ pé kò sí pé kò sí rẹ̀ ni pé òun nìkan lòun nímọ̀ tán kọ ọtí eréṣin ó ń ṣe náà ó ṣe ẹkọ́ ṣe ọ akọ́ṣe mistake irú bẹ́ẹ̀ àwọn ah, ah, àwòdòrò fún ọtí torí ìyàtọ̀ ìyàtọ̀ tí ń bẹ láàrin mọ́ṣálà tí ń sẹlẹ̀ ń lu àyínú ọtí yé a bá rí kan náà bá tó jẹ pé òun nìkan lọ́gbà pé òun làfà nínú ṣe rẹ̀ ojoojúmọ́ náà mọ̀ yin rẹ̀ ìyẹn wọn sọ pé àwa báyìí àwa ni báyìí àwa ni báyìí ọtí yé kò sì ní sàpọ́nlé gbogbo ló ti dé sọ́dọ̀ rẹ̀ kò tí ẹ̀mí sẹ́sẹ̀ ẹ̀bẹ̀ ọ̀pọ̀lọpọ̀ gbà pápájùlọ ó ti níbi títí máa ń tó máa sọ ó bá máa se bí ẹni pé ìmọ̀tò náà ní lẹ́fù ní yóò níbi tó ti lọ sí yíhùn àmó ti níbi tí ó ti sìnkí bá ti déwájú tí yóò sì bẹ̀rẹ̀ pé òun ni òun ní gbogbo ọmọ ni kò sí ní ọdẹ nìyẹn bá jábọ́ pẹ́rẹ́ báyìí láì sí pẹ́ sọ hàn ni kò sí pé nìkan kan mistake ẹnìkan káàkiri so bó bá ṣe rí níta ọ̀nà ni kò ṣe rí bíbà yìí náà tọ́bá kí níta ọ̀ma nígbò mí ọba ikọ̀ ọ̀ma ń ṣe rẹ̀ ni pé nọ́mbà kò sẹ́ni tọ́ mọ̀ ọba ṣe náà ò pé ó sì wọ́n bó náà ni ẹgbọ́n tí mo sọ òun ni pé ara ah, ẹgẹ́ tó mọ́ sọ ní ìṣòwà sọ̀rọ̀ ọ̀rọ̀ báyìí ọ̀rẹ́kọ̀ọ́rọ̀ yẹn fú ẹ̀rùn lè fọ́ nìkan so kó so ni níjọ́ tó yẹ kún ọgbàwẹ̀ kọ̀ láǹfààní àti gbọ́ ó sì tráyẹ̀ fún ọgbọ́ omi àwọn orísun gbọ́ ó fi kọ̀ tó ọkọ̀rọ̀ àwọn mọ̀ kún wọ́n ń gbà rẹ̀ àwọn anìkan mọ́ gbàdó tó lókó ti gbìyànjú bó ṣe lágbára mọ́ ó ti ìgbé agbára yẹn ní ó ti yé nísìn ó dúó lérí pé ó ní ó pé kọ́gbà rẹ̀ ni yẹn ni pé kò ní lẹ́sẹ̀ ó ní excuse lókó kí ni kọ́lá àwọn afáà ní pé kó kún ẹnu dúró àwọn kan ní kó kún kí ni kó kún ẹnu dúró fún bàkíyà ti àlìyáwó kó fi ṣe kìrámù ọjọ́ yẹn ṣùgbọ́n àtàmọ́kè kò sí ẹ̀rí tó ní kọ́kọ́ ẹnu dúró kò sí ẹ̀rí tó ní kọ́ní so ó ti jásán ó ti jọ̀sán ó ti jọ̀sán náà kọ́kà mọ́ jẹun láàrin ta ó ti yé nìsí tọ́lọ jẹ́nu lé so àìnà dalil tó ní kọ́kọ́ ẹnu dúró kò sí kìrá àmọ́jọ́ yìí àìnà travel bọ̀ wá nìsí àbí travel bọ̀ tí mo bá wọ̀ lọ́sàn gangan àbí nínú ramadan mo sì bá láti travel sẹ́ni kọ́ ń dún náà ni ìsáàní pẹ́ lórí ìmọ̀ jẹ̀sán mi lónìí ní tó bá ti pé kí wọ́n san ọjọ́ yẹn lẹ́kẹ́ wọ́n ní kí wọ́n jẹun tàkà yẹn máa wò pé kí ló ṣe àbáyé ìyẹn lọ́dà àrí àmọ́ kọ́ máa gbá ẹ̀ mọ́ wọn kò sẹ́rì fún ó ti yé báyìí nísìn torí ẹ̀ tó bá ti wọ̀rọ̀ àwọn àfà tá bá ń béèrè pé ká máa béèrè òṣòl tí ó wà ń bí ọ̀rọ̀ gbogbo nǹkan ló lè mọ wá òṣòl fún o wọ́n bá sọnù tó bá rọrọ̀ àwọn àfà ó ti kọ́ sọ ọmọ kan wò lè sọ̀rọ̀ fẹ́nu ọkàn lè máa wá pé kí ni ẹ̀rí tí wọ́n lò torí jọ́ tọba máa rí ẹni tí ó pụọ ẹ̀rí lọ́wọ́ ẹ̀jọ́ tapọ̀ ọmọ wa kì í àmọ́ tọba sì rí ọgbà gbọ́rọ̀ ni wọ́n tó ní wọ́n mọ̀ pé ìpìlẹ̀ wọn ni pé wọn ò ní sọ̀rọ̀ bọ́lá ìpínlẹ̀ jọ jùmúrú wọn ma bá ní kí ní kan ṣòro tó sọ́látù kí ní kan àríkánù sọ́látù ẹgbẹ́jẹ̀ nísì wọ́n sáà kọ́wọ̀ ní sọ́rọ̀ fẹ́nu wọ́n yẹ káwò pé bo ni wọ́n ti rí ẹ̀rí pé eléyìí ni orókónù kí ní yẹn ni yóò mọ fún ọ ní sáà nìtọ́ ẹ̀kọ́ sígé ni ẹ̀kọ́ fún ọ yóò tẹ́ nìkan wákà gbé wá pé àríkánù sọ́látù gan bídíà ni sàkúkà ní wọ́n ti ń wá kalẹ̀ tẹ́lẹ̀ ó lè sọ pé kí ló fi jẹ́ bídíà lóòótọ́ kọ̀ sẹ́rì fún àmọ́ bí ti mú lélẹ́yìí ọ̀dá eléyìí kí ẹ̀sùn kan fi rọrùn ní ọ̀dá àwọn mú àwọn kẹ́lẹ̀ gíní kẹ́sùn fi rọrùn ní eléyìí ò ní túnmọ̀ ṣẹgẹ́tì sọ yìí so ní pé ìmsáàkùn yẹn kò lẹ́rì so a má kò ní ẹsẹ̀ ẹniyàn lẹ́sẹ̀ torí pé ó ti gbìyànjú ìgbìyànjú yẹn ni n tó lágbára ama ló se yẹn àmọ́ sí ọ̀rọ̀ yẹn ti bọ́ fún sí ọ̀rọ̀ yẹn tó gẹ́ni tó ti bọ́ fún kọ̀ bọ́ fún o gbogbo tó bá ti jẹ́ ìwọ̀ lọ́rùn wa tó bá jẹ́ gẹ́ni tó bá jẹ́ ìwọ̀ lọ́rùn wa a máa ń dá padà ní tẹ́ẹ̀bá ti ṣe ẹ́sì gẹ́ni ẹ́dà padà in tó bá jẹ́ àráàmù tó bá ṣe òun ló ṣe gẹ́ni òun láà lè padà sẹ́yìn fún mọ́ ẹ̀gbọ́yé ó ṣe mistake nísìn ọmọ tí ó sì mọ̀kọ́ tí ni ìyẹn àráàmù ló ṣe yẹn in tí ọ̀ràn ní gẹ́ni astagfirullah ẹ ti yé rẹ̀ kò sọ́kọ́ tó fẹ́ dáhùn fẹ́ fi dá padà síbi kọ́ sí ni kọ́ má jẹ ọtí mọ́ àbí ọfẹ́ ṣàtúnṣe rẹ̀ ìyẹn ti lọ́nu àtúnṣe tó nídìí ní tútú bá bọ̀ nísìnyí o ò ṣe tọ́jẹ́tọ̀ rẹ fún yàn àsìkò tó yẹ kó ṣe ni ò ṣe mọ́ àsìkò yóò ṣe bọ́ lójú méjèèjì kìí kó ti bọ́ ní bọ̀wé kìíní ọ padà sí padà òbítọ́lọ́pàá ti ní pé ẹ̀ lè ṣe mọ́ lásìkò míì lókù ẹ ti gbọ́ tí mọ̀ sọ ẹ̀sùn o kírun sásìkò rẹ̀ kọ́ìdà ní tí mọ̀ sọ fún yíò o kírun sásìkò rẹ̀ àbí o kírun àbí lápẹjú ẹnìsì ọ̀hìn o kírun sásìkò rẹ̀ inú àsìkò ní òtí wọlé ọwá kí sọ pé ọmọ ìṣòro ti wá lọ pé ọmọ ọkàn gbá ó ní excuse pé ò ní gbẹ̀sẹ̀ pé torí pé kí ni ọmọ ni ó rò pó ti wọlé ló fi kí tásìkò rẹ̀ bá wọlé wà lẹ́gẹ́ni o kírun látàárọ̀ àsìkò rẹ̀ fi wá bọ́ àbọ̀ ọjọ́ kẹfà ló tó rántí pé ó kírun àyílá àjọ monday tó lọ ó ti àyílá mọ́gímọ́gé monday tó lọ ó rántí só ti lọ àbí ọ̀lọ́ ó kí torí pé ìwọ̀ ni fún ọkọ̀ òṣèkí ni kó o ṣe kò bọ́ ọgbọ̀ tó ti rántí ẹ̀wọ̀n ṣe gíní wà sẹ́n so tó díẹ̀ nísì sọ ẹ̀yìn kí ló kọ̀rẹ̀ awẹ́yẹ ni ìgbò ti padà mọ̀yẹ yóò ṣe gíní yóò dá padà ọ́ dá padà ìsọkúsọ rẹ̀ nìyẹn bá tún mẹ́rin bá tún ìsìtọ́ ààrẹ tó nímẹ̀ yẹn ni bí kọ́ mọ̀ kò lè padà sẹ́yìn mọ̀ ọlọ́run sàforíjì yẹn fún àmọ́ yóò padà dá padà tó pọ́jọ́ yẹn ni. síbẹ̀ ni tó bá jáwẹ̀ tẹ́lẹ̀ náà yóò sì kí ni yóò sàn padà ẹ́ so kí ni tó wà ń sọ kò lẹ́rìí o ẹni yóò ní gẹ́ni kò ní ẹ̀rí no ẹ̀rí pọ̀ fún ẹ̀ ṣùgbọ́n ti jẹ́ nu. Thank you. ìdí súnà sọ fún wa náà ní bí àfẹsẹ̀ lẹ́ẹ̀mẹ́ta àmọ́ pọ̀lọpọ̀ owó ìsábà àfẹsẹ̀ lẹ́ẹ̀mẹ́ta ẹ̀kan lásámà wọn pọ̀ gịnị eri na lásámà ti gíní eré náà súnà sọ fún wa lẹ́ẹ̀mẹ́ta bó jẹ́ pé àdìsẹ̀ ẹ̀yọ̀kan náà bẹ̀ àmọ́ pọ̀lọpọ̀ emeta ti gíní nǹkan burú àfẹsẹ̀

tí ẹ̀bá fẹ́ mọ́rọ̀ wá ẹ̀fẹ́ fi sẹ̀rí fáwọn èèyàn ẹ̀fẹ́ fi sàǹfàní fáwọn èèyàn ẹ̀ẹ̀kan mọ́ sọ́ọ̀sì rẹ̀ àmẹ́wọ̀ kọ́rọ̀ yẹn bẹ̀ àbí wọ́n ní sáà ẹ lè lò síso ti dá yín lójú kọ́rọ̀ yẹn wà ẹmọye ọ̀rọ̀ tá a mọ̀ sọ fún yín tá àná ti da ti kà á mọ́ agamọ̀ pé kíní yà á dé sí ni kíní ibo ìṣeré nù sọ́wọ́n ìgbà tí mo dákọ̀ bí mo ti kà á fọkọ tó gbà kí sí dandan aláàtìmọ̀ pé bó ṣe rínú ẹgbọ́mìyé àfikún lérí ẹ̀ tí èyàn bá fẹ́ mú ọ̀rọ̀ kan wá fáwọn èèyàn ipé báyìí lọ́rọ̀ yìí ṣe rí tọ́jọ́ rẹ̀ sí ọ̀wá ń dáòtù pé sí kìíní yẹn sí ìtọ́ fẹ́ sọ yìí lójódodo àbí kè òun kọ́ ní òdodo ó ti yẹ yín nísìn ó sì ti ní láti sọ̀rọ̀ yẹn ní múmẹ́ǹtì yẹn kò sọ́kọ́tọ̀ fẹ́ a kọ sọ kété pé tó lè lọ lórí káàbọ̀ tó ẹ̀sẹ̀ lọ gbá rìsáṣà àbí tọ́lọ̀ bí lọ àmì o lè fi tó bá ga jù nínú èrò rẹ tó bá jẹ́ pé nínú èrò rẹ nígbà yẹn ti yé wàá fi sọ̀rọ̀ ti o sì rántí méjì hundred percent pé òun lò dodo àmọ́ ga jù nínú ẹ̀mí rẹ pé òun lò dodo ó fi o ti ní ìdíkọ́ ni kọ̀ tó bá tó bá ní kó délé ni àǹfààní tó bẹ́ sàwọn èèyàn oníṣẹ́gẹ́ni ó máa bọ́ ọ́sọ̀ tó bá kọ́ bá kọ́ àlọ́ sí mistake ọlọ́run sàforíjì fún ẹgbọ́ yìí báyìí tó bá dẹ̀ sí mistake alhamdulilayi nù torí pé a máa fi gálábà tó dọ́nì èrò tó borí a máa fi dájọ́ ó ti yé nìyí bó ṣe fi hàn sí ọ lòfin sí kíni ànábì àmọ́ adájọ́ bá àwọn mùsùlùmí tó bá kọjá tó dọ̀rẹ̀ yóò sì ní òun dájọ́ yẹn pẹ̀lú bó ti ti kíni bó ti fi hàn sí mi ó sì ti kọ́ mọ́ rí bẹ́ẹ̀ ẹgbọ́ mi yé òdodo yẹn ni má kílẹ̀ lójú méjì wọ́n bó ti súnmọ́ pé kílẹ̀ ni ó sì fi dáhùn ọlọ́wọ̀n ní mú sí ẹgbọ́n tí mo sọ báyìí kọ́ wá ní àmà ṣe sùúrù náà tọ́lọ́wọ́n fi sọ wá àyè kalẹ̀ sẹ́gbọ́n are you with me? So we earning as a journey. Wallahu ta'ala a'lam. Nah. ẹ jẹ ìṣáì ẹ rántí kẹgbẹ́ wọn máa jẹ́ o gbàgbé ni àbẹ́ ìrántí tó fi kejì ti rántí náà lẹ́ẹ̀kì ẹ bá kan ọsán ẹbá àrántí lágo mẹ́wàá alẹ́ ẹbá àrántí lágo méjì lóòrù ẹni tàbí bá ti rántí sí alẹ́ jẹ́gẹ́ni àní ń gbàtẹ́ bá ti rántí ẹ mọ́ bá ń kan yọ láàrin rẹ̀ gbàtẹ́ bá ti rántí ebe ẹrántí kó tó kí ìsáìtò ní ni àbí tàná lẹ́ẹ̀kọ́ san náà tó kí tò ní ó sàsìkò orun ó sàsìkò orun ìṣá gẹ́gẹ́ lẹ́rántí Thank you. ṣé jama ìṣáì ṣóbóì èyí ṣe yẹlẹ̀ ń béèrè tí wọ́n fẹ́ kí ẹgbẹ́gbẹ́ ìrìnjú ìlú ẹ sì jẹ kan ìṣáì lẹ́kọ̀ọ́kọ́ kí ẹ wà jọ ìwọ̀n ẹ kọ́kọ́ sọ gbèsè náà ní kẹtọ́ kí ojú àsìkò kiri ò tí ì lọ gbà yẹn lẹ́rán tiẹ̀ ẹ wà jọ ìwọ̀n ẹ dà ní ìṣáì lẹ́yìn wọn ẹ wà kí ráka méjì àwọn sálámà ẹ̀yìn ó dìde ẹni sálámà ẹ lọ kọ̀m̀pútì ẹlẹ́kẹrin tí ẹ̀yìn àwọn onísọkúsọ ni gbàdáwà náà fi wà nínú kìíní tá àdákàmà náà a máa sọ fún wa pé tó bá jẹ́ ẹ̀rùn nísìn ọ̀rùn ọdẹ ọjọ́ kan ó di kí mo ké ọjọ́ kan ọwá fẹ́ kí njọ́ kejì ó ka ilá lásìkò àyílá ó ka alásàrí lásìkò alásàrí ó kì mọ́ bíbí lásìkò ẹ̀rọ àdúgbò ọ̀nà mídí àkùkọ ọlọ́nkọ sọ wà kó bẹ ọlọ́mọ padà síbẹ̀ mọ́ ìgbàlódé ọmọ sọ ọlọ́mọ ìfẹ́ nù tóbi ọlọ́mọ náà. ó wà ní coma ó ti ọlọ́run ní járí àwọn òbí láì. yóò kí bó ṣe lágbára lópin ìgbà tí ó bá ti mọ̀ pé ẹ̀mí ń bẹ lọ́rùn òun lákàyè ló sì dàrú ó sì mí lọlẹ̀ ó òkè ó ti yé nísìn ó mí ó ń òkè sí kankan nínú ìnira lọ́wà bó ṣe lágbára mọ́ yóò kírun nǹkan méjì ni òní fi kírun lákàyè rẹ ti sọnù òun gan ọmọ ń àbí kọjẹpọ̀ dákú ó ṣe gíní ẹni tó dákú náà ni ọ wà nípò ẹni tí làákàyè rẹ̀ ṣe gíní làákàyè rẹ̀ ti lọ ọmọ tí ń ṣe máa ó ti yé ní sí gbogbo àtúkò tó fi dákú yẹn ìrún tó bá lọ ń gbà wọn ó ti lọ náà nù àmọ́ ara ni ọ ọlọ́run ní járe ó ti yé tásìkò òun bá ti tó wà á rọ́jú kí náà ní bó ṣe lágbára mọ́ tó bá òkútọ̀ zúrì lọ́wọ́ léyìí ó sì kó tó dá sí kára sí kára ti balẹ̀ o lè fílẹ̀ kò fi dá sírì tó bá dá sírì ó wà lọ kí zúrì àti kíni tára èèyàn bá fi nígbà yẹn kí tó jáde wà á kí bó ṣe lágbára mọ́ o tún lè ṣe sùúrù fún nítorí pé bóyá tó bá tó àsùmọ́gbì wọ́n tó rí pé mọ́tìlùbí máa fẹ́ lọ ọwọ́ ìgbìmọ̀ àwọn tó alẹ́gbẹ̀ẹ́ kan bọ́ wò tí bá ti ń di bí 630 ìrún sì máa wọ̀ ní bí 640 ó yẹ̀yẹ̀ ti kí bó ṣe lágbára mọ́ ó ti yé nísì kẹ́sẹ́ ó lè máa fi ẹ̀mí kí tó mẹ́kọ̀ọ́ bá tiẹ̀ lè gbé ara rárá ó ti yé wàá fẹ̀mí sálọ̀ láwàá fẹ̀mí kí ọlọ́run ní jẹ́ ká rí rẹ̀ gbọ́n tó wà nínú ipò bẹ́ẹ̀ lónìí ọlọ́mọ sábà wà yọ wọn kò sí ìwọ náà máa ṣe o

olódodo ní tẹ́lẹ̀ ilé tí wọ́n fowó pò dodo lórí lẹ́sì ìdí fowó pa lójú àdẹ́wò nìbò tó dẹ̀ ká tọrọ ìfún bẹ́tà kákúkú lọ́mọdé tó bá jẹ́ pé òun yóò bá lóore fún wa láyàtàrí kí á kákúkú lọ́mọdé tó bá jẹ́ pé ká dàgbà ó ti ọláyé tẹ́ sọ ẹjẹ́ ká bìlí fún ẹ o ẹ gíní ká lè fún ẹ pàápàá ju fún ọ tó máa ń sẹ́sìn lọ́wọ́ tó sọ pé ah, àdáńdùlá tó ti àmúwọ̀ tó ń sẹ́sìn lọ́wọ́ kò sí tọrọ pé lọ́pọ̀ jẹ́ pé kú ní ó lóore fún ọ kó tètè kú dànù sáà kúkú tọ́ dáa mọ́kúkú tọ́ ra rẹ̀ ó ti yé ọlọ́run níjà kúkú gbóná náà ògbó ẹ̀ náà ó ti yé à ń kí ó bá jẹ́ pé kákú kékeré ní ó láìsàn kí á mọ̀ ó pa wá ká sì gùn lẹ́mìí ayé alìkíámọ́ tó dáa fún wa ayé náà dáa fún wa ọlọ́njá gùn lẹ́mì ìyí wọn ló pé jù pé ní òbí sàwáwò pèsè kí ni pèsè gbé ẹni tọ́jọ́ ma lè jánà tọ́pẹ́ láyé àtẹni tọ́jọ́ ma lè jánà tí ọ̀pẹ́ láyé ẹni tọ́jọ́ ma lè jánà tọ́pẹ́ láyé tó rí sẹ́ẹ̀sẹ̀ dáadáa yẹn ó súnmọ́ torí àtọ̀rọ̀ ẹ̀mí ogun ẹ̀sàmí ọ̀sẹ̀bẹ̀ fún àkọ́lá jẹ́ káàrẹ́ ẹ̀sìn sí ni o ó sì jẹ́ ní now ọya last person oríire ni ọmọ ìgbìmọ̀ ìgbìmọ̀ àwọn báwọn ṣọ́ọ̀ṣì bá débẹ̀ wọ́n pàtẹ́wọ́ mẹ́rin tó ti wọ́n kọ́ àdáwọ̀ bá so oríire kò yẹ́ wọ́n bẹ̀rẹ̀ tí ká dáhùn ẹ́ àmì ẹ́ ọ̀ a máa tó fẹ́ sọ lẹ́yìn rẹ̀ sọ dáa bí ọ̀dá ìtòwé ní rẹ̀ ìsọkúsọ ni wọ́n sọ káàmà sí sí gẹ̀fàrù ní láàrin kútúbà méjì ó ti yé ìtàlọ́ níbolẹ̀ rí kí ẹ máa sí kútúbà ẹ máa sí sí gẹ̀fàrù níbolẹ̀ rí ẹwà kò sí ẹ̀rí ìmọ́mù gan ní jọ́jẹ́ gẹ́ni tí ó sọ àmọ́sà a lè sàdúà lásìkò yẹn a lè sàdúà a lè jẹ́ gẹ́ni alìsàdúà ìdí tàbí sọ́kọ́ alìsàdúà ni pé àwọn àfọ́nkà gbà pé ọjọ́ jímọ̀ àsìkò tọ́lọ ní àdúà máa gbà ó ti yé anábì ní àsìkò kan bẹ lájọ́ jímọ̀ àdúà máa ń gbà mẹ́ gbogbo ẹni tó bá tọrọ àdúà lásìkò yẹn lọ́wọ́ ṣègbè ni yóò gbàdúà rẹ̀ àwọn afáfá mara wọn lọ́wọ́ àwọn kan nígbà tí mọ́mú bá wọlé títí ìgbà tí wọ́n fi kírun ni àwọn kan ní ìrọ̀lẹ́ ni ọ̀rọ̀ tó ń sọ mẹ́ẹ̀kọ́ àmọ́ méjì tó tí tó pọ̀jù ìtọ́rọ̀ pọ̀jù lérí ẹ̀ ní ìrọ̀lẹ́ àbí nígbà tí mo bá ti gẹ́ni tó wá wọlé tí ó ti kírun wọ́n mú wá wọlé nísìn bó ti dénú lé báyìí kò jù ní jẹ́jú kan lọ kò tẹ́ tó jẹ́jú kan kan tó fi gẹ́rí mímbà rí àdúrà mẹ́lá bẹ́ẹ̀ ti gbà àbí ọ̀dà ó ti wá gẹ́rí mímbà rí nísìn wọ́n ní títí òbí kírun àsìkò ó má sì ń se tó wà lérí mímbà sí ṣe wípé àgbọ̀dọ̀ sọ̀rọ̀ àgbọ̀dọ̀ sí gẹ́ni

wọ́n ni ọwà jáàìs ó jẹ́ gẹ́ni ó bá se kò sí tó burú mẹ́ wọ́n ní pé ní súnà ò torí pé ìyàtọ̀ mẹ́ láàrin alìjáàìs wà nípa ànábì se jáàìs ní pé kò burú tọ́ bá se àárín sí pé lè se ó ti yé bọ́yá se lẹ́ẹ̀kan àbí kò se àárẹ̀ ni tó súnmọ́ pé a lè se kíni a lè gbogbo wọn tọrọ sí ìgbà kò sẹ́ẹ̀dì sọkúsọ lọ́mọsọ ah, ẹ̀yin fẹ́ béèrè ẹ̀ẹ́dẹ̀ dẹ́là pọ̀ mọ́ alátẹ̀kan tí wọ́n ti tí wọ́n ti dé wàásì báyìí wọ́n ti tí wọ́n ti mọ̀ kéèyàn fẹ́ gbọ́ wàásì ìyẹn wọn dára pọ̀ mọ́ mi tí wọ́n ti ṣe wàásì ni anábì lọ sọ bẹ́ẹ̀ ó lẹ́sù ní ọmọ ìjòkó káàrin wọn káàkiri báwọn ó ti làwọn sábà fi sọ pé táwọn bá jòkó pé ìjọ táwọn fi sọ báwọn fáwọn pé àwọn àwọn tráfù ń jọkàn táwọn bá dẹ̀ tráfù kálukú máa lọ wọ́n látijọ́ yẹn bá táwọn bá ti travel táwọn bá ti dé àárín kan báyìí táwọn bá máa jòkó báyìí kọ́ra ẹnì kan ní táwọn bá pé ọgọ́rùn-ún àwọn ojókòó lórí gíní ẹnì kan ní lójú gbà wọn ọkàn àwọn máa sopọ̀ wọ́n bá ti jòkó kélékèlé ọkàn yóò ní sopọ̀ èso ọmọ wọ ọbẹ̀ ó ti yé nísìnyí wọ́n ti jọ́ mi ẹ̀sùn mẹ́fà tó mọ̀ pé ẹ̀yin náà wọ́n wá gbọ́ wá wọ́n wá lọ́hùn ẹ̀sùn mọ́ kiri ká ọjọ́ ìdòrò kiri ká wa pọ̀ ní àmì tó jòkó ní kọ́nà àwọn mọ̀láìkà tó ní kiri ká wa kò ní débẹ̀ so halkọ̀ ni wọ́n ti rọ kiri ká ara ẹ ti gbọ́ ọ̀dà àrùn ju dáhùn bẹ̀rẹ̀ yìí ẹ̀yin yókù náà jáde kó mẹ́ta bá gbọ́ wá sí o ó ti ẹ̀tọ́ ti gbọ́ wá sí ẹ̀yà wa bóyá kẹ́ wá fún àṣẹ lọ́n kàdé kẹ́kẹ́ ni wọ́n ti sùn lọ àwọn wọn wá gbọ́ ẹjọ́ kọ́ ọya ẹbẹ̀rẹ̀ nù kọ́ báyìí kìíní ẹ̀yìn mo ti gbọ́ yẹn Ègìdí sọ ẹ̀hán. ìyẹn ni pé tọba mẹ́sọ kí mo fọmọ fún ọ mo ebi ṣeré mọ́sẹ̀ gíní tọba ni mo fọmọ fún ẹ mọ́sẹ̀ gíní mo ebi ṣeré tọba mínì o mínì náà tọba ti fi sàwádà ó ti di mínì náà ọwọ́ aṣọ ẹni mo á tọrọ mo á tọrọ làtífà lọ́dọ̀ yìí kí mo ké làtífà ó ti yé ọba ní Ah, làdíbà ẹ̀rọ alẹ́ ń bẹ̀rẹ̀ ṣebí ìwọ́kọ́ ni tajìdí nìkan ni mọ́ fún ẹni làdíbà mọ́ fi ọ́ ìyàwó rẹ̀ ni láyé lọ́rùn mú lọ ìyàwó rẹ̀ mọ́jẹ̀ fi lọ́rùn kún tó rọ́ mọ̀ yùn ìyàwó rẹ̀ ni àkókò sí o ó ti di ìyàwó yìí mú délé lálẹ́jọ́ hàn mo ń bẹ̀rẹ̀ àmì máa ń sáwàdà ni àwọn ń sàálù ẹni ìyàwó rẹ̀ ń bo ọ̀sì yẹ ìyàwó rẹ̀ mọ̀ ń sáwàdá ní àmọ́ ah, fi sáwàdá o tóun náà bá ti ní mọ̀ gbà á níyàwó báyìí òkó sínú bọ́jọ́ kí ni ẹ̀mí ṣeré kọ́lá kọ́ wọ́n àwá fún ìyàwó gan ni tó wá sọ fún pé ìyàwó rẹ ni ọwá fún ìyàwó lóòtọ́ àmọ́lé kí ni mo fi fún ọ ọkà pàdé lọ́nà ẹ̀kọ́ ah, mo fi ọmọ yìí fún yín ìkàlà this opportunity ní kọ́tẹ̀tẹ̀ wíkọ́ ọmọ tó ti ń wù mí tẹ́lẹ̀ mínọ́kà ní mo lẹ́gẹ́ ni mo gbà níyàwó mi àà tún gé bọ́ọ̀lù ó di tèmi mọ̀ ẹ à alẹ́yìn kìí sọ ẹ̀ tó lọ́mọ tó bá bí a ní tàfẹ́kọ́ sọ náà nù kọ́dà nísìn ṣé ẹ lè fi ṣeré kẹ́ ẹ sáyìn dọ́kúmẹ́ǹtì ipò ẹ̀ta lẹ́yìn fún wọn kẹbi sanwó kẹbi seré kẹbi seré ẹ́ fàánì mò ń seré mi ọ̀dẹ̀ ti sáyẹ̀nsì mi báyìí ilé rẹ̀ lọ so ẹ̀yìn ẹ pàtàkì sáyìn àbí ọ̀rọ̀ yìí náà islam mẹ́kẹ́sì gíní kẹ pàtàkì rẹ̀ wọ́n sọ jáde Ah, mẹ́kà fi sáyẹ̀ fún kí fi sàálò rẹ̀ nípa mọ́kà sáyẹ̀ sí kí mọ́kà fi sàálò rẹ̀ ìmì ọmọ mí ní ẹ ọba wá sọ́rọ̀ ìjọba kọ́ wá kílẹ̀ mẹ́ wọ́n sì kíjà fún ọ kó jáde nínú lẹ́yìn lọ́sọ̀ gàgà wọ́n sàálò rẹ̀ ọ̀fọ̀ wọ́n sì báyìí wọ́n ti kọ́ kalẹ̀ wọ́n ti gbé e wa wọ́n sì kọ́ sí pé ẹ̀tàwé ìfì mo ti sanwó mo ti sanwó ẹ̀tàlẹ́ ìfì mo ti sanwó fún yín ó ti yé ẹ̀fọ́ ah, wọ́n sì

kò ní tí ma súnmọ́ ó dìgbà tó bá bà láyà kò tó súnmọ́ àwọn ọmọ yẹn kéré ọmọ fẹ lọ ọba fún ọmọdún méjì fún ìyàwó rẹ ní tó bá ti tọ́ tó bá ti dàgbà tí ẹ mú wa tó bá fi ọmọ nígbé tó ní mo fi fún ọmọ fi ọgá yàtọ̀ sí pé ṣeré-ṣeré èyí tó ti gbajúmọ̀ nu ó ti yorùbá èyí òun ti de àmọ́ ọkàn ṣe ṣeré-ṣeré tó yàtọ̀ sí àṣà wa yẹn mo fi ọmọ yìí fún yín ìyàwó ó ti dìyàwó nígbà fi lè sọ pé mo ti gbà á níyàwó báyìí ó ti di tèmi nù lọ́jọ́ ọmọ yẹn bá ti dàgbà kò lọ́kọ mi èmi náà níbọ̀ àbá tí bá kà ní ní ìdẹ̀mọ́ lè sọ̀rọ̀ lákò rẹ̀ náà bó ṣe wà ní lọ́mọ polo ìmọ̀lẹ́mọ́ ọ̀tọ̀ lákọ̀ rẹ̀ <laughs> ẹ́ ẹ́ tó bá ti mọ tí yóò ẹ̀hìn sẹ́rẹ́ni tó ti mọ tí yóò nìí ọ̀rọ̀ rẹ̀ nígbà mẹ́nu ṣẹ̀rí àwọn nígbà torí pé kò nílá aka ìmọ̀ àwọn báyìí kọ́ mọ̀ lọ mọ́ tí nítorí kó lè tọ̀sọ́kúsọ ní aka ó ti mọ̀ tó máa fi mọ́ tí mò ń tọ̀sọ́kúsọ àwọn ká bí ọkàn mọ́ tí tí ẹ ọlọ́run wá ní sọkúsọ yẹn mọ́ jáde àdìsẹ́kìn àníkà mo rò pé ń dáhùn sọ yé báyìí ọlọ́mọsà sọ wá lẹ́nu ìrìbù ọlọ́mọsà gbàdúrà wa o fún alágbóyẹ̀sìn wa o ọlọ́run gbogbo wa ní ẹni tá ọlọ́sà sọ àdọ̀ ní mímọ́ o ọlọ́sà sọ àdọ̀ ní mímọ́ o látòbí ọlọ́run ọba náà sọ hàn ní kọlá ọmọ ọbẹ̀ ọmọ ilé kí aṣọ àtọ́ ńlá ìlú Thank you.